ẹ̀yin fáǹsì mi mo ti délé o wọ́n ní mo ṣe mi ṣe ìkorúkọ yẹn gbé síra wọn ni wọ́n ní Koko Zaria lórúkọ láké tó gbé ọmọ tó bímọ fún mi tó gbé sílé tó ń fowó fowó gbé gbọ́ sọmọ mi lórí ẹni kọjọ́ mọ mi padà mi ò mọ̀ ń pààrọ̀ tó bá pẹ́ ẹ̀yìn fáìtì mi sí Ọ̀ṣọ́dìdé mi ní má sì rí yẹn náà mo ti wó Ọ̀ṣọ́dìdé mi tẹ̀ fẹ́ mọ́ anybody tó bá jẹ́ ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ̀jọ̀ torí Ọlọ́run à ẹ̀ ń tó lú ọmọ mo fọlọ́run bẹ̀ yín o ẹni tó lú ọmọ ìjọba ọ̀gá mi fọlọ́ òbí ẹ̀yẹ bá mi sọ fún ọmọ ẹgbẹ́ ọmọ mi seven days akóredé gbọ́dọ̀ kọ̀ mí lára ẹ sọ fún wọn mi bá fẹ́ ọmọ mi kọ́ bá fẹ́ yàwó tó fẹ́ mi ò mọ̀ pa ẹ̀ ọmọ tó bí fún mi ni kò gbé fún mi sẹ́yìn gbọ́ èmi ò mọ̀ pa ẹ̀ ọmọ yẹn ni kò gbé wá ẹ lè máa gbé owó ọwọ́ sórí ọmọ ọlọ́mọ sẹ́yìn lẹ bímọ ni. wọ́n ní mo ṣe mistake orúkọ òkè Koko Zaria o Koko Zaria o ẹ jọ̀jọ́ Ọlọ́run ẹ kìlọ̀ fún Koko Zaria tàbá ṣẹ́gò ẹ má bínú mi ò mọ sorúkọ síra wọn ni Koko Zaria mò ń bá wí. ẹ wá ẹ má máa rò pé bóyá agbára tó ń gbé fún yín kíní kan tó ń gbé fún yín kàn máa fi dó àwọn ìyàwó níyàwó ṣé ń gbọ́ ọ̀la ìlẹ̀wà o ẹ mọ̀ kó tó ń ṣe o. gbogbo náà wú sọ́sọ́ náà ẹ lè pa èmi o àrò gidi gba lèmi o ṣé ń gbọ́ biggest tó máa ń sọ àwọn kan biggest àrò gidi gba ẹyẹ ńlá biggest lèmi o ìkà of Africa mi ò kí ń dóyàwó níyàwó tẹ bá rí yàwó níyàwó pẹ̀lú mi ìyàwó tẹ bá rí kò fọ́kọ ẹ̀ mọ́ àbí bóyá ọkọ ẹ̀ ti pààyàn ẹ̀ẹ́n sàn mo ń dóyàwó níyàwó àwọn tó jẹ breakfast ni mo máa ń fẹ́ ifá ni mi ò ẹ̀jẹ̀ jẹ́ ń gbọ́ babaláwo kí ń dóyàwó níyàwó àwọn tó jẹ breakfast ni máa ń fẹ́ èèyàn tó ti dó ọmọ tá ọmọ mo ti fi ilẹ̀ ó ti lọ ọmọ tí mo ti tó ti jẹ̀jẹ̀jẹ̀ tó ti bímọ kí ló wá kù ọmọ ní géènì mi o ẹjọ tó yọ lẹ́mọ̀kọ́ tá ìṣe má lu ọmọ mi ẹ bá ń gbọ́ ọmọ mi o Koko Zaria Koko Zaria ẹ̀wọ́ àmì ò mọ̀ pa bàbá lóhun gbogbo ṣé ń gbọ́ àmì responsible man ẹ má máa lọ wáìnì ogbó bẹ́ẹ̀ ń ṣe ladies and gentlemen ẹ̀yin fáǹsì mẹ́má bínú wọ́n ní Koko Zaria lórúkọ lákè yẹn ṣé ń gbọ́ wọ́n ní Koko Zaria ni ẹ̀ wọ́n á ṣègbè síra wọn ni olú ọmọ nìkan lè mímọ́ olúwọmọ nìkan ni superstar <laughs> àwọn yẹn mi ò mọ̀ wọ́n ọ̀gá ló fún wọn lórúkọ mi ò mọ̀ wọ́n tàbáṣẹ́gò ẹ̀ má bínú ọ̀gá mi o tàbáṣẹ́gò mi mọ̀ pé kò ń ṣẹ̀yìn o kọ́lọ́ má jẹ́ ká bó lórí burúkú tò ní o kókó sáré àwọn ìyàwó níyàwó ló ti fẹ́ẹ̀ dó tán aláyé bàjẹ́ tó yẹ ló ṣe ní kókó ó kọ̀ òun ògbọ̀n lásán ni àná ọmọ mi sẹ́ ọmọ mi wọ́n yí ẹ̀ kókó sáré àgbọ̀n lé lórí ó tún dóye ẹ̀ ẹ sọ fún pé kó ní kí ọmọ kó gbọ́mọ lọ fọ́mọ́ ọmọ o.

ẹ gbé ọmọ fún ọlọ́mọ ṣé ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ kókó sáríyà domindo ẹnu bìbàríà ẹ̀ẹ́n sáà ìjọ̀jọ́ ọlọ́run ọmọ mi gangan ni kókó one year speaking gbogbo àwọn ọmọ tí mo bí ọmọ kéékèèké ni wọ́n mi tí màá gbé wọn lọ patí ẹ bá tiẹ̀ máa náàkì ìyá ọmọ ẹ sọ fún ọlọ́mọ wípé gbọ́mọ fọlọ́mọ o kẹ́ ẹ tó náàkì ẹ o kókó sáríyà o. ladies and gentlemen ẹ̀yin fáǹsì mi ma bínú mo se mi se ṣéèkì ni tàfàṣégò aláyẹ náà fẹ́ blow tàfàṣégò tàfàṣégò ẹ má bínú ọ̀gá mi ẹ̀ ní wálẹ̀ kò ń ṣe tàfàṣégò kókó sáríà ni o kó ẹ mọ̀ mọ̀ mc ni.